ètò Ojúmọ́ Ire ló ń tẹ̀ síwájú pẹ̀lú Olúwafẹ́yìkẹ́mi yín náà ni lónìí mo ti tẹkọ̀ létí pápápá lẹ́nu àárọ̀ yìí mo ti lọ sí ìpínlẹ̀ Èkìtì mo lọ sí ìlú Adó Èkìtì láti lọ mú àlejò mi wá sórí ètò Ojúmọ́ Ire gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ pé kò síbi tí ọwọ́jà irin wa ò dé ní iléeṣẹ́ Orísun káàkiri àgbáyé síbi tá a ti kí má lè jò wá ṣùgbọ́n ní àárọ̀ yìí àlejò mi wọ́n ti fi ìgbà kan jẹ́ ìyàwó alága àbílẹ̀ ní Adó Èkìtì ìyẹn ní ọdún 1999 sí ọdún 2002 ní ọdún 2000 sí ọdún 2005 wọ́n jẹ́ akọ̀wé àkọ́kọ́ fún gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ secretary ìyẹn fún àwọn ALGON ìyẹn àwọn local government workers of nigeria ní ọdún 2011 2014 wọ́n jẹ́ national coordinator fún gbogbo àwọn coordinator tó jẹ́ obìnrin ní orílẹ̀-èdè yìí ní ọdún 2014 yìí òní ọlọ́run fi wọ́n sípò gẹ́gẹ́ bí alága council ìyẹn ní Adó Èkìtì ẹ̀yìn eh, Èkìtì local government council ìyẹn ní ìpínlẹ̀ Èkìtì ní kòpẹ́kòpẹ́ àwọn ni wọ́n jẹ́ alága kò kárí fún ìpolongo ìdìbò fún ti ẹgbẹ́ APC ní ìdìbò tá a ṣẹ̀ṣẹ̀ ṣe kọjá yìí tó ẹ bá mi kí màmá mi honourable Fèyíṣayọ̀ oníolókọniwá <laughs> Fèyíṣayọ̀ Ọmọ́túndé Fájuyì káàbọ̀ sórí ètò ojúmọ́ rí ẹ káàbọ̀ máa o. olóòtú ẹ ṣeun ẹ kú àtótónu ara lé ẹ káàárọ̀ o àsìkò wẹ́lúwẹ́lú òjò tó kọjá tó ń tù wá lára yìí ìtura túbọ̀ dé nàìjíríà lágbára ọlọ́run. àmín ẹ bá mi tètè kí wọn kán mọ̀ pé <laughs> eh, èkìtì mo ti dé eh, làárọ̀ yóò yá. èèyàn eh, ra o kété ní kéwì wá o ojúre mọ́ a o àṣẹ́kù o àbátì ọbùnrin àtúbọ̀ àṣàyẹyẹ. tó màmá wa honourable mm. Fájuyì mọ mm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn á ní hmm, wọn bá wo obìnrin wọn á ní obìnrin obìnrin bá wo obìnrin obìnrin atẹ̀yìntọ̀ lásán lásán ta ni obìnrin àkọ́kọ́ ti bẹ̀yẹn mu. ẹni bá pobìnrin ní olóòtú ẹni bá pobìnrin ní àtẹ̀yìntọ̀ lásán àbóbìnrin lásán lásán ó túmọ̀ sí pé kò ní mòye ni hmm. ẹni tí ò bá sì ti mọ̀ à ń kọ́ ni ẹ já wò ó nínú ọ̀rọ̀ ọlọ́run ìjọ kìíní ọlọ́run dá tán ó dá mọ́lẹ̀ kí mọ́lẹ̀ wà ó rí pé dáradára ni ìjọ kejì ó rí pé dáradára ni títí di ìjọ keje tó fi hmm. sinmi ṣùgbọ́n bá àti wá tún ṣe rìvíù wá wò ó pé ah ó wo ọkùnrin títí tí ó ní ah kò dára tó hmm, àbùkù kan wà ń bẹ kinní kan wà tí ò tí ì farahàn ó wá kùn lóorun torí iṣẹ́ tó wà máa ṣe pàtàkì là ń kunni lóorun fún hmm. ẹni bá lọ ilé ìbímọ tó bá kàn ti bí ní wọ́ọ́rọ́wọ́ kò sí wàhálà ṣùgbọ́n tá a bá ṣe abẹ fún bóyá ọmọ ìtóbi gidi ni o hmm. àbí kó jẹ́ bí pé wọn ò fẹ́ kí ìpalára wà fún ọlọ́run ṣàkùn lóorun ó wá mú obìnrin jáde kúrò nínú ìhà rẹ̀ ṣe é rí gbogbo nǹkan tó bá ti da láyé èèyàn tó bá wà ní pamọ́ kì í jẹ́ káyé ẹni ó tòrò hmm. tọ́lọ̀ bá ti wá ṣe àgbésòdì ẹ̀ nìkí náà obìnrin ló wá mú jáde tó wá fi hàn ọkùnrin ọkùnrin ń pàápàá tó ń ṣe sàdánkátà ọlọ́run gbà tó rí obìnrin bó ṣe jí ó ní àá hmm. èyí yìí hmm. gidi gangan ló ń jẹ́ èyí yìí ẹni tó bá ń sọ pé obìnrin lásán lásán tí ò wá mọ̀ pé gidi gangan lóbìnrin kó tó ń lọ kó lọ ṣe àròjinlẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run ṣe láàrin tó fi dá obìnrin ẹ ṣe olóòtú. Hmm. Hmm, láàrin tó fi dá obìnrin hmm. ah, ní kòpẹ́kòpẹ́ yìí àṣe ọjọ́ fún àwa ìyá wọ́n á ní kí ló dé mother's day mélòó lẹ fẹ́ ní ẹ ṣe nìkan ní jẹ kínní kan ẹ má ṣe nìkan ṣé ta bá ń fi oṣooṣù ta fi ń ṣe mother's day ṣó pọ̀ jù. Ah, olóòtú ojoojúmọ́ gan ọ̀pọ̀ jù òṣàbí ìyá ò sí ní yorùbá sọ ńgbà àti ẹ̀wá gbogbo ẹ̀ ní ọjọ́ ìyá àpè àkọ́kọ́ ti March eight ọjọ́ kẹjọ oṣù kẹta ní ọjọ́ àwọn obìnrin ní gbogbo àgbáyé èyí tó jẹ́ pé wọ́n fi ń ṣe òfin pé káwa náà ti lè kópa tiwa lára ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí hmm. èkejì ọjọ́ àwọn ìyá ní ti ọbabìnrin ìlú èbó hmm. Britain hmm. ìkẹta tó máa ń ṣe tàwọn Amẹ́ríkà àti tàwọn yòókù ni so àwọn oníkàkùn ló fẹ́ gbé bàbá ṣe ti Nàìjíríà gan ká fi sí bóyá December ká pè níjọ́ àwọn ìyá àti obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà àyè wa àyè gbà wá àyè <laughs> ojoojúmọ́ gan gbà wá ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ọlọ́run á dẹ̀ túbọ̀ fàyè gbà wá àmì olóṣèlú ṣe fàyè gbà wá ìlọ tó jẹ́ ká wá wò ó ṣé obìnrin ní ipa tó ń kó nínú ìdàgbàsókè <laughs> ìlú. olóòtú ipa ńlá ipa gidi ẹjẹ́ àti bí ìbímọ bẹ̀rẹ̀ kò sí iye ọmọ tọkùnrin lè gbé síkù yàtọ̀ sí gòbíà àìrí lára rẹ o hmm. ṣùgbọ́n tọkùnrin bá ti lè fún ìyàwó ẹ̀ ní ẹyin kan ṣoṣo bó ti wù kó kéré mọ bí wọ́n tiẹ̀ fi bí kògbókògbó kíákíá ní ìdàgbàsókè ó máa hàn lára obìnrin torí náà ọlọ́run dá obìnrin bí ẹni tó jẹ́ pé ó ń ṣe àfihàn ìdàgbàsókè láti ibi ìbímọ tàbá tí wọ́n tún múlé káwó bọ́kùnrin bá dín nǹkan dágbé jàlá jàlá nílé ó rí hmm. ó tiẹ̀ lè ní tí ẹyọ kan ṣoṣo bọ̀ ìjọba ti ń ronú pé òun fẹ́ gbéyàwó ṣé àdì méjì a máa ronú pé tó bá bímọ àdì mẹ́ta ọlọ́run dá wa ní ẹni ìdàgbàsókè ni hmm. ká tó máa sọ pé iṣẹ́ tóbìnrin ń fọwọ́ ṣe hmm. òun gan-an ni kókó ìdàgbàsókè hmm. kò sí bọ́kùnrin ṣe lè jẹ́ ọ̀gá iléeṣẹ́ ńlá bí ò bá ní ilé iṣẹ́ ńlá ti lé ó látìlẹyìn ẹ̀ kó máa lè dàgbàsókè rárá. iná every success is a woman a good woman. ẹ mo tiẹ̀ máa ń sọ olóòtú ó lè gúdù ó lè mọ́ gúdù ìwọ ló wo bí gúdù bí àìgúdù ibi bá ṣáà ti lè so oúnjẹ tó ń fojú tó bí ò tiẹ̀ mọ́ sè hmm. tó bá ti lè mú kí ló wà kí lè tòrò bí ò sì tòrò náà wọ ọkùnrin. Hmm, tó sì tún fi ẹ́ lọ́kàn balẹ̀. ẹtùmọ̀ <coughs> eh, tó tún ṣàbíamọ. tó tún ṣàbíamọ ìyọ̀rọ̀ abíamọ ṣíṣe ọwọ́ Ọlọ́run ló wà hmm. kò sì lè ṣe fọkùnrin bọkùnrin méjì bá fẹ́ra wọn jù bẹ́ẹ̀ lọ wọn ò lè bímọ fúnra àbí o <laughs> ìdàgbàsókè yìí bóbìnrin ò bá síbẹ̀ kò tí ì kún kò tí ì pé. tó o ẹ wá wò ó tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé wọ́n á ní ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé ó ní í ṣe pẹ̀lú àwa obìnrin ẹ jẹ́ kí n mú un ní ṣísẹ̀ntẹ̀lé pé kẹwọ́ ká wo ètò okòwò alábọ́dé àti ètò okòwò kéékèèké bàbá máa ṣe wá lọ sọ́dọ̀ ìyá alágbájá lọ ra búrẹ́dì wá lọ ra mílíìkì lọ ra ṣúgà lọ rẹyìn pé okòwò àwọn obìnrin ni àwọn ọyá gbàgbàtsọlọ ọdọ télọ wàá ṣe lè wàá ṣe lè àwọn obìnrin ni ṣé ẹ̀yin náà gbà pé láìsí obìnrin ètò ọrọ̀ ajé kò lè tẹ̀síwájú. olóòtú tó tọ́ ọ̀rọ̀ gidi ni láìsí obìnrin ká tiẹ̀ kó ti ọ̀rọ̀ àwàdà kúrò tóbìnrin ò bá ṣe àwọn òwò kéékèèké ẹja wò àwọn iléeṣẹ́ ńláńlá aládàáni ló ń ṣe ọ̀rọ̀ aláṣọ híhun bàbá mú aṣọ wá tá a gbé wá lódìndí tí ò sẹ́ni tí ó gé tí ò sẹ́ni tí ó ràn kí ló kí la ṣe fẹ́ mọ iye aṣọ tá a bá tiẹ̀ ní afẹ́ràn ṣọ̀ǹgan náà tí ò sẹ́ni tí ó bá tabẹ́rẹ́ ẹyọ kan torí ẹlòmíì ò ní lówó ju pé abẹ́rẹ́ ẹyọ kan mo fẹ́ rà o báwo ló ṣe fẹ́ ṣe bí ìbàṣẹ obìnrin náà nítorí fóbìnrin ní ìfarabalẹ̀ ara ń tọ́lọ̀ ń dá fóbìnrin rèé ìfarabalẹ̀ ìfọkànbalẹ̀ láti kó nǹkan jọ láti tò létò ṣe mọ ọ̀rọ̀ pé aládàá ńlá o kàn lè gbé sí machine kó máa ṣe lọ ṣùgbọ́n bá ti kàn bíi pé ó ní láti létò kó ní ṣíṣẹ̀ ń tẹ̀lé obìnrin ló mètò obìnrin ló mẹ̀tọ́ torí náà kò sí bí a ṣe lè kópa tí obìnrin ń kó nínú òwò kéékèèké àti òwò alábọ́ọ́dé kò sí bá a ṣe lè mú kúrò nírọ̀ pé bóyá ìlú ń dàgbàsókè àbúgbèrú sí o. Hmm. kí wàá ní àwọn nǹkan tá a gbọ́dọ̀ pèsè sílẹ̀ fún àwọn obìnrin láti lè mú kí ètò okòwò wọn kó máa tẹ̀síwájú. ẹ ṣe ṣe wá rí nǹkan tínú mi dùn fún tẹ bèrè gan-an látàárọ̀ lélẹ̀ ọ̀rọ̀ obìnrin ò ń sọ̀rọ̀ tó láni lọ púpọ̀ jẹ́ ti títí bẹ́ẹ̀ bá fóbìnrin ní ten naira àbí òkè ten naira kiri láyé tàwa ìtẹ́ bá fóbìnrin ní ẹgbẹ̀rún kan one thousand naira nínú ẹgbẹ̀rún kan yìí á ṣòwò débi pé á bímọ ẹ̀mí á tọ́mọ ọmọ á jẹun ọkọ á jẹ ń bẹ̀ one thousand ni o bẹ́ẹ̀ ni olóòtú ẹ̀ ṣáà wò bò láti ṣe. ìgbà tí mò ń ṣe ìyàwó alága mo ti kọ́kọ́ rò náà pé béèyàn bá mọ̀ nǹkan mo sọ lẹ́ẹ̀kan yẹ kó béèrè hmm. mo ti kọ́kọ́ rò pé àwọn obìnrin báwo la ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́ àwa ní òkè àdá wọn lókòwò ẹni tó ti ṣòwò tẹ́lẹ̀ àfọwọ́kùn òwò fún ìgbà tá a wá rí i pé èmi wá ń rò lọ́kàn pé ó kéré ju twenty thousand àwọn míì fifty thousand pé alábọ́dé la fẹ́ pé hmm. ìgbà tán bẹ̀rẹ̀ sí já tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí fa bùbá mọ́ mi nígbà mo béèrè pé ló nílò tán bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé èmi ń tèmi o tí n bá ti rí two thousand péré hmm? mo kọ́ wò pé màmá ẹ̀jọ́ èlò lẹ pé ní two thousand àpò mẹ́wàá owó ó pè ní pé bẹ́ẹ̀ ni pé owó ńlá ìbí ní tí n bá lè rí five thousand ẹni tó béèrè jù wọn ló béèrè ten thousand torí pé ó ń taṣọ ah, kò kọ́kọ́ yé mi mo sì máa ń lérò pé bí wàá ṣe kọ́ mi ní ẹ̀kọ́ ọlọ́run pé bó o bá fúnyàn ní nǹkan tó ju nǹkan tó ń fẹ́ lọ hmm. wàá sọ ẹni yẹn nù wàá dẹ̀ sọ nǹkan tó fún un hmm. torí kò ní mọ bí ó ṣe yẹ eh, ṣètò ẹ̀ mo wá wò pé ah, a máa ṣe o a máa fún gbogbo ní ten thousand lára wọn tí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ọ̀pọ̀ wọn ti kọ́lé. nínú ten thousand. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀ láti eh, àjọ àjọ kí náà ṣe ń pe cooperative wọ́n kọ́kọ́ ń dájọ àwí wọ́n kọ́kọ́ ń dá àwíkó ó yá wọ́n àwíkójọ́ márùn márùn ó yá ọ̀dà àwíkó oṣooṣù ó yá ọdún alájẹsẹ́kù hmm. mo rí lára wọn nínú àwọn bíi one hundred and thirty ta fún gbà yẹn forty four àbí forty six wọ́n sì dúró déédéé pọ́n dẹ̀ ti wà dáadáa tó ti nílé lórí. kí náà wá fi two thousand ṣe nítorí. ẹni tó fi two thousand ó dà ó ṣe wá rí àǹfààní kéèyàn gbé lóko pọ̀ o. wọ́n bá ti pè wá hmm. lára òkè inú mi máa ń dùn ní pókè mo wà. Hmm. Èkó lẹ ti lè máa wá nǹkan ńláńlá tẹ́ ẹ bá ti lè lọ sọ́jà oko pẹ̀lú two thousand wọ́n á fi bíi one thousand eight ra nǹkan two hundred àjọwọ́ bíi owó mọ́tò ṣẹrẹ fọtara oko bá dì ní fifty fifty ní twenty twenty three naira báyìí wọ́n á wá dé gbòòrò wọ́n á pín sí mẹ́ta ní fifty fifty naira hmm. ó yẹ wá wo iye èrè tó jẹ́ hmm. ìlọ́po ìlọ́po lọ́nà ọgọ́rùn-ún lẹ́ẹ̀méje àwọn obìnrin sì mọ̀ débi pé wọ́n ń jàjẹ́ bánu Hmm. kíní kan làwọn ò raṣọ wọn ò ra bàtà wọn ti raṣọ wọn ṣẹgbẹ kí ló kó ṣe. a ti wá sọ fún wọn pé ẹni bá ti fẹ́ máa raṣọ àǹkó o bó bá ti rà nu owó yìí á gbowó padà lọ́wọ́ ẹ̀ hmm. gbogbo wọn náà wá farabalẹ̀ tán fi ṣòwò gidi àwa tún ní àǹfààní ńgbà náà àwa tún bá wọn wá bíi three three thousand kan mọ́ra tán jẹ lówó immunization ó wá jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn kan gbàgbé pé ẹni tó ń tẹja tó ń ja síléètì ẹja kan tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ta páálí ẹja hmm. tẹ bá dẹ̀ rí àwọn obìnrin tó wà nù ọjà àjọ ojúmọ́ yìí wọn ì fi ṣeré rárá wọn bá ti fàjọjúmọ́ lẹ̀ wọn á ti jẹun wọn á ti yó ọmọ wọn á ti jẹun wọn á ti rẹ̀fọ́ ra irú tó máa fẹ́ tó máa jẹun lálẹ́ hmm. ṣùgbọ́n obìnrin wọ́n wá níwà tó jẹ́ pé wọ́n ní ẹ̀mí ìkójọ hmm. wọ́n níwà kámukópọ̀ obìnrin ò ní lọ ọmọ tí a kò ní lọ rédè òru lálẹ́. bẹ́ẹ̀ni kò ní lọ jẹ pẹpẹ súpù kò ní lọ jẹ pẹpẹ súpù kò ní lọ bá girlfriend. tí ìròbìnrin wà fún mi wáyé pé nǹkan kan rọ́ọ̀lù o àṣírí méjì inú mẹ́wàá o tó jẹ́ pé a máa náwó fọkùnrin o hmm. ọkùnrin ní náwó fóbìnrin nítorí náà ọ̀nà àti ran àwọn obìnrin yìí lọ́wọ́ kì í ṣe nǹkan tó le rárá hmm. nǹkan táwọn obìnrin fẹ́ ó pọ̀ èmi gan mo dó sí bíi báyìí ẹgbẹ́ mi lọ́kùnrin tó bá lóun fẹ́ bẹ̀rẹ̀ wò bí bílíọ̀nù ẹ bá fẹ́ mi kékeré níbi two hundred million ó tó mi náà. two hundred. mi <laughs> ẹnu mi ti fẹ̀ náà ni o torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ bá ìṣe fún wọn ní two hundred thousand. Hmm. ẹ ti ṣoore pé hmm. tó túmọ̀ sí pé ìdàgbàsókè ìlú yìí nípa tolókoòwò owó hmm. obìnrin wà tẹ bá rí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọmọkùnrin sì ń tán ọ̀pọ̀ ọ̀dọ́ tán rìn kiri wọn ò lè ṣòwò kéékèèké ni ẹ lọ wọ àwọn tó ń ta káàdì àwọn obìnrin wọ́n mọ bá ṣe ń sọ kékeré di ńlá ni ọlọ́run ló fi fún wa bẹ́ẹ̀ ẹ wò wọ́n o pure water pure water àwọn obìnrin ló pọ̀ jù àwọn nǹkan kéékèèké tóbìnrin lè lò tó fi kó jọ ẹ bá kẹ tó di pé ẹ ṣẹ́jú pẹ́ ẹ̀rí kó sì di ńlá mọ́ wọn lọ́wọ́ tó hmm. túmọ̀ sí pé tá a bá fẹ́ kí orílẹ̀-èdè yìí dàgbàsókè kó gbèrú nípa ìdókòwò obìnrin ni ẹ fi lé lọ́wọ́. ẹ̀yin ará lé hmm, mo mọ̀ pé ẹ ti rí ọgbọ́n púpọ̀ dì mú nínú ọ̀rọ̀ tí honourable Mọ́túndé fájuyì tí wọ́n ṣàlàyé fún wa wọ́n ní obìnrin ò nílò púpọ̀ ṣáàtì fún wọn ní owó kékeré tí wọ́n fi bẹ̀rẹ̀ okòòwò kẹ̀sì wá wò ó tí ò bá ń ṣobìnrin tó jẹ́ alájẹbánu tí ò sì jẹ́ obìnrin tí nǹkan ṣe ní ọpọlọ bẹ́ẹ̀ fún wọn lówó patí ni aṣọ ni ojoojúmọ́ patí igbó wọ́n ní ìwọ̀nba nǹkan kékeré ó ti tó láti fi bẹ̀rẹ̀ okòòwò ẹ jẹ́ ká lọ sí ilé agbára tí a bá padà dé ìbéèrè sì pọ̀ ó kí ni ọ̀nà àbáyọ fún àwọn tí wọ́n wò ó pé èmi náà fẹ́ ṣòwò èmi náà fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n kò sí agbára pàápàá àwọn ọ̀dọ́ ni obìnrin kí ni àwọn nǹkan tí a lè pèsè sílẹ̀ fún wọn àti ìpèníjà tí ó wà fún àwọn obìnrin ẹ jẹ́ lọ ní agbára à ń bọ̀ náà.